أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد بارك الله فيكم يا أبا مسدد ọlọ́run kó bá ní sàn ilé sàn lórí eh, mo gbọ́rọ̀ yìí nísìn so mo wá ní tàlíkù lórí ẹ̀ látara tí ẹ eh, nàrètì nípa ìlànà àti àgbékalẹ̀ ọ̀rọ̀ afọ́ oníwúrìdì àfàtàfọ́ oníwìrìdì àtẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó mú wa dúró déédéé lórí òtítọ́ àti òdodo bákan náà kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kí ó ṣàfọ̀mẹ́ẹ̀mí wa kúrò níbi ìkórira àti fẹ́ẹ́nú àti gbogbo ohun tí máa dààmú ẹ̀mí nínú àwọn àìsàn burúkú tí máa ń ṣàkóbá fún yàwájú ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí ẹláfò oníwèrèdì sọ nípa wípé Sheikh Halabi afáàní wọn bí ma'ana al-kalima fajaza'ullahu khairan tó bá jẹ́ pé má ti sọ náà nìyẹn fajaza'ullahu khairan bó tiẹ̀ já sí wípé lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé muta'alim náà ni Sheikh Halabi láyé tá a wà yìí ní àwọn tí Sheikh Halabi bá lo ìgbà àtẹni tó bá mọ Sheikh Halabi dáadáa ẹni tí ó sọ pé mo ta alimu ní Sheikh Halabi nínú àwọn alfa ẹnìyẹn ò múra dáadáa lẹ́yìn náà ni pé ṣe rí ìpérú wọn ní mo ta alimu èébú lásán ni even tí àfa àgbà bá sọ nínú àwọn tá a gbà pé àfa àgbà ni wọ́n nínú sunna tí wọ́n bá sọ. So, èébú lásán ni kò nítumọ̀ tí wọ́n ń sọ yẹn fún ẹni tó bá mọ̀ ṣe Halabi yóò mọ̀ pé àfa ni wọ́n so kọ́lọ̀ kò ṣe ìkẹ́ àtìgbẹ́ fún wa tí gbọ́n mùsùlùmí tí wọ́n ti lọ pàdé ọlọ́run. bákan náà lórí ọ̀rọ̀ wípé àfa ni tíra manhaj salafi sọ́ọ̀lì ṣe Halabi àwọn zalatu ó pọ̀ ń bẹ̀ gan pé ibẹ̀ ni zàlátù wọn fẹ́ pọ̀ sí pé ẹni tó bá dẹ̀ mọ àwọn zàlátù yẹn tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ al-asma wa sifat àwọn zàlátù tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ al-iman àwọn zàlátù tó ní ń ṣe pẹ̀lú al manhajiya ẹni tó bá mọ̀ ó wà nínú ẹ̀ pé tẹ́nìyẹn bá rẹ́dì láti máa ṣe ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn àwọn rẹ́dì láti máa sọ̀rọ̀ láti máa sọ̀rọ̀ mímọ́ pẹ̀lẹ́ nìyẹn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ègé lásán ni ègé lásán ni bí ìgbà téèyàn ń wọ́nà àti gbá bọ́ọ̀lù sínú àwọn lásán ni lọ́nà wo àwọn yẹn tí wọ́n ní manhajus salafi sọ́ọ̀lì pọ̀ dáadáa wọ́n pọ̀ dáadáa àwọn tèmi náà tí mo sì mọ̀ fúnra mi wípé wọ́n ka tírà yẹn dáadáa lójú páálí páálí tó páálí tèmi gangan mọ̀ nú àwọn tí wọ́n ń bá fàáfà tí wọ́n ń bá wọn ikú àyẹ̀ fa ọ̀rọ̀ wọ́n tó mẹ́ta wọ́n tó mẹ́ta tèmi gangan mọ̀ wípé nínú àwọn tí wọ́n gbà yìí pé àwọn tí wọ́n ń sọ nípa Sheikh Halabi ó wọ́n tó mẹ́ta wọn ò sọ pé ṣe Halabi wọn ò lè ní xata ò lè annahu insanun wal insanu yusib wa yukhti torí pé kullu bani adam xata so ìyẹn ń bẹ fún gbogbo ọmọ èèyàn sífà tó tó tó tó dàlẹ pè níbi sífà tó mushabba òun nìyẹn so ìyẹn ń bẹ fún gbogbo ọmọ èèyàn tí ò lè escape xata àfàwọn tọ́lọ́wọ́n bá máa ń ṣàánú nínú àwọn èèyàn wa ala ra'si imul anbiya so ṣùgbọ́n wípé zalatu wọn tí wọ́n ní tó fi já sí pé zalatu ìwọ́ ti tẹ̀bdí àbí òwọ́ ti tẹ̀bdí ẹ̀ ó pọ̀ nínú manhaju salafi sọ́ọ̀lì débi pé ó tó bíi mẹ́wàá tó bá jẹ́ pé lóòótọ́ làfa bá rí nǹkan yẹn tó sì dáfà lójú wípé báwọn ṣe sọ yẹn gangan lọ̀rọ̀ rí kò nídìí ká máa sọ pé káwọn kò nídìí advice pé káwọn èèyàn lọ ka tírà yẹn kán máa wá sọ̀rọ̀ no ṣẹrẹ ẹni tí ò ẹni tó mọ tírà yẹn tí ò ní àbẹ́ni tó ní tí ó kà àbẹ́ni tó kà tóun ò rí ń táfà rí àbí tó ka bẹ̀ tóun ò gbọ́ yé bá fà ṣe gbọ́ yé yẹn táfà bá púrúfù àwọn zàlátù yẹn tí wọ́n bá mú wá pé ọ̀rọ̀ báyìí tó sọ níbi báyìí ní page báyìí níbi tọ́bọ̀ àbáyìí ó sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ yẹn ó khalafa manhaj ọ̀rọ̀ yẹn ó khalafa al-asma wa sifat ọ̀rọ̀ yẹn ó khalafa eléyìí ó khalafa ọ̀rọ̀ iman tí àfa bá tọ́ka sí tẹ́lẹ̀ mú wá tẹ́lẹ̀ má láyé wọn wá tí wọ́n dẹ̀ go straight to the point yàtọ̀ sí bí àfa sì máa ń ṣèṣe wípé ká máa lọ sí ibi tá ká máa lọ sí ibi tá tá bùkátà ju ìgbésẹ̀ méjì lọ pé ká kàn gbé ẹsẹ̀ méjì ká débẹ̀ báyìí so káfọ́ sí àfọ́sí ní lọ́bẹ̀ẹ́ àfọwọ́ akọ́kọ́ rin àwọn arìnrìn àjò kan tí ò ní nítumọ̀ sẹ́ni tó bá ní àsìkò rẹ̀ lò fún nǹkan mi àfọwọ́ kọ́kọ́ ní àwọn arìnrìn àjò yẹn lọ àfọwọ́ aláwọn ń sẹ́rí padà bọ̀ ìgbà tẹ́ bá fi sẹ́rí tí táfọ́ bá fi sẹ́rí dé àwọn èèyàn lè ti já kúrò lẹ́yìn àfa kan máa máa ń tábà ń sọ mọ́ gbogbo orú yẹn kọ́ ibi tó ti hálàfà rèé in tó sì sọ tó fi hálàfà rèé àlàyé mọ̀ hálàfà àbẹ̀dẹ̀ lélẹ́yìí sóyí ìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ làfa àbárí ntafa kílèmù yẹn lóòótọ́ ó àwọn òní òsì èmi òní òsì khasatan mo lè ká kí n má gbọ́ yí sóyí mo lè ká kó jẹ́ pé lásìkò kan ní ọkàn mi lè fò kí n má tàná bá a sí àbí kí ní síánù bá mi kí n má tàná bá a sí ṣùgbọ́n nísìnyí káfà sọ pé kéèyàn lọ kà ẹ àwa kà ẹ̀yin ẹ dárúkọ ibi tí ẹ ti rí mùkálàfà yẹn kẹ wá mú jáde kẹ ẹ dẹ̀ sọ mukhalafa náà kẹ ẹ dẹ̀ sọ tó jẹ́ kó khalafa manhaj kó khalafa iman kó khalafa iman bil tawhid al asma wa sifat ẹ sọ káwa náà wá tó ń wò káwa wò pé ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kó ṣe kó yá pé àwa ká bẹ́ẹ̀ a sì rí bẹ́ẹ̀ bọ̀ àwo orí pó khalafa ni ò jẹ́ ká fi ẹ̀mí dè é wípé nǹkan ẹ̀ mukhalafa wà ń bẹ̀ ṣùgbọ́n gbàtà yẹn dirí pé mukhalafa wà ń bẹ̀ ẹ̀yẹn wú jáde ẹ̀dẹ̀ kó ti very simple but ká máa fífẹ́ fi ọgbọ́n fi àwọn èèyàn ṣe bá sùn sẹ́wọ̀n pé àwọn tó bá wà ní akademi máa ń ṣe bẹ́ẹ̀ bá tí wọn ò lè rí ṣe wọ́n máa wá àwọn èèyàn láti fi roko ẹ̀ in tó fẹ́ jọ lójú mi ni pé àfọ̀ oníwìrì fẹ́ fà àwọn èèyàn roko igbó táfà fẹ́ wọ̀ ni sòtẹ́yìn bá sọ pé kínní eléyìí ó ká láfa mi báyìí nísìnyí àwọn ni ẹ̀ ibi kan náà lè ti mú wà ó hmm. àwọn tó bá wà ní àwọn academics ti máa ń ṣe wọ́n á fi yín ṣe báàfù tí wọ́n fẹ́ ṣe tí wọ́n wò pé àwọn ò rí ṣe àbáwọn ò ní táìmù àti ṣe wọ́n wàá fẹ̀yìn ṣe tán bá fẹ̀yìn ṣe tán àwọn wàá fi yín gboyè wọ́n fi yín gbókùn mo rí i pé n táfa àfẹ́ ṣe nìyẹn láì bá síbẹ̀ tí ò bá jẹ́ pé yẹn làfa àfẹ́ ṣe kí ló náà àfọ́ òní wúrìdí pẹ̀lú gbogbo sàátù tí wọ́n lò láti lè fi tọ́ka sí ààyè ibi tí ọ̀rọ̀ tí ò bá mánihàjù tí ò bá ìmánì lọ ọ̀rọ̀ ìrìjà láti lè fi tọ́ka sí ká dẹ̀ ṣe tàlíkùlé lórí ká lọ straight ká ṣe tàlíkùlé lórí káwọn èèyàn náà dẹ̀ wò pé ah, àfúrásì kìíní ni lóòótọ́ ni o fẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ ṣe ìrìṣàdù àti tàwùjíù fáwọn èèyàn bí èèyàn sì máa ń ṣe nìyẹn ẹ̀yin tẹ́ fẹ́ àfààní yẹn fẹ́ dáhùn yẹn lẹ́kọ̀ọ́ ní fẹ́ káwọn èèyàn mọ̀nà ní sí nǹkan tẹ́yìn gbà pò ń lò dodo ẹ sọ bí tí irọ́ yẹn wà níbi tí ó wà kẹ́ẹ̀dẹ̀ sọ̀dí tó fi jẹ́rọ́ káwọn èèyàn náà sì wò pé àṣírọ́ ni àbóòtọ́ àbí ẹni tó pè é nírọ́ òun ni ò gbọ́ yìí khalas bí yẹn sì máa ń ṣe nìyẹn but kẹ́ fà àwọn èèyàn roko gbó fẹ́ wọ̀ káwọn èèyàn wá ro tán káyìn wá wọ ọbẹ̀ kẹ́ wá sọ di iṣẹ́ yín èyí ń wòye ṣe nǹkan tó correct sóye kò sẹ́ni tí ò gbọ́ngbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wá àti. káfà sì máa ṣe káfà máa torí káfà máa lọ sí kò ní àbókòkò káfà wa kọ́kọ́ gba Sókótó lọ káfà tó máa bọ̀ lókòkò káfà máa ṣe yíyún ibi táfà fẹ́ lọ straight káfà lọ because àfà máa ń waste time táfà bá láwọn ń discuss ọ̀rọ̀ ẹ rí i pé tí wọ́n fẹ́ sọ gangan wọn ò ní yanjú rẹ̀ láwọn sàárà tí wọ́n kà waste time lọ rẹpẹtẹ fáwọn èèyàn ni so yìí ń sì ní ìyẹn kọ́ lẹ́ fi máa ẹ hàn lè gbé yín sípò hàn lè gbé yín síta pé tẹ wá sí nìkọ́ṣù pẹ̀lú àwọn èèyàn tẹ wá sọ pé ọ̀rọ̀ alábí ẹ fẹ́ lo eight hours ẹ̀yìn nìkan nídìí nìkọ́ṣù kí kí muhalifu yín tó sọ̀rọ̀ ìbúná ti ń ṣe yẹn ìbúná ti ń ṣe yẹn so bí mẹ́tọ́dì nìkọ́ṣù ni kẹ́ ẹ lò mẹ́tọ́dì hiwaru ni kẹ́ ẹ lò pọ́ìntì yín rèé mukhalafa bẹ̀rẹ̀ àlàyé tó fi jẹ́ mukhalafa rèé kẹ́lùmí dẹ ẹni tó dẹ̀ jẹ́ mukhalifu yín ẹ́ tó wà dídùn yín ni kó náà sọ tiẹ̀ khalas so bẹ́ẹ̀ yẹn sì máa ń yanjú so but èmi ní ọ̀rọ̀ àfọ̀hún rìn mí lára even táfà bá through challenges kò ń rìn mí lára torí ìyí táfà ti ṣe fáwọn ará Kòròdú tábà láwọn ará kòròdú àwọn ikhwa kan ní kòròdú ni sóyè ẹ eh, tí àfáà sọ wípé ẹ eh, àwọn challenge wọn jọ́nà tán challenge sí wọn táwọn yẹn dẹ̀ dáhùn challenge àfáà táfà padà sọ pé àwọn kan fi halẹ̀ ni àwọn ò ní àwọn ò ní mọ̀nà akọ́ṣe àkànṣe àfáà làwọn fẹ́ debate pẹ̀lú wọn máwọn rédíò àti debate pẹ̀lú wọn so àwọn yẹn dẹ̀ ní àwọn gba debate wọn ni àfáà dẹ̀ làwọn ò ṣe debate kankan àwọn halẹ̀ lásán ni so torí àtìgbà yẹn ní kò sí ní tábà lè sọ tó máa ń rìn mí lẹ́yìn mọ́ gbígbà pé apá ń dọ́gbọ́n ni eléyìí tó sọ yìí náà wà lẹ́yìn tó tẹ̀wọ̀n lẹ́yìn mi ni pé apá kan fẹ́ fi halẹ̀ lásán ni tábà bá mọ̀ pé àwọn ò fi halẹ̀ káfà kó jáde káwọn èèyàn sọlé so kí ọ̀rọ̀ dẹ̀ yanjú káwọn ikhwa kan mọ̀nà sí ìtójú òdodo so yìí àwa ti ka minhaju salaf manhaju salaf Sheikh Halabi àwa kà o èyí táwọn ń sọ òun káwọn bóyá wò wá rí ni àbí àgbọ́yé àwa ṣẹ̀ṣẹ̀ jọ máa sọ ń gbà náà so àbí ń táwa rí sí ó yàtọ̀ sí báwọn ṣe ń sọ ohun àwa jọ máa sọ kò jẹ́ bá ní ẹ̀sìn jẹ́ sọ wọn iṣẹ́ ní tí wọ́n ń gbà tàn jẹ pẹ̀lú wọn iṣẹ́ ní tí wọ́n ń gbà jẹ pẹ̀lú gẹ́gẹ́ bí mi ṣe ṣàkíyèsí wọn kọ́lọ̀ kó tún wọn ṣe kó tán wa náà ṣe ibi tá a bá kù sí wasalaamualeykum wa wa barakatuh.